الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين فضل الجهاد إليني ورنقى جهاد ìgbìyànjú sójú ọ̀nà àtọ̀lọ́hún ìgbìyànjú sójú ọ̀nà àtọ̀lọ́hún pẹ̀lú owó wa pẹ̀lú ẹ̀mí wa pẹ̀lú òpó wa àti gbogbo ohun tí dídìde sọ́tí ọ̀rọ̀ ọlọ́run fẹ́sìn ọlọ́run tó bá nílò lọ́dọ̀ wa kọ̀bá àla ẹ̀mí lọ kọ̀bá àla owó lọ kọ̀bá àla ipò lọ gbogbo ohun téèyàn bá ní èèyàn fi ràn ẹ̀sìn ọlọ́run lọ́wọ́ ẹ̀yìn ọba wa ṣe bẹ́ẹ̀ ìlọ́lá ti ń bẹ fún un eléyìí ni àlùfáà fẹ́ ṣe lálàyé fún wa. qala Allahu ta'ala olùwàbà tọ́lá rẹ̀ dá sọ báyìí. ya ayyuhal ladhina amanu olùwà ni mo pè gbogbo olùgbàgbọ́ òdodo olùwàmọ́sá kàwá kúnnú wọn o má kúnnú wọn o. hal adullukum ala tijaratin tunjikum min azabin alim gbogbo à ń ṣòwò à ń ṣòwò òwò tó pé òwò tí ò pé olúwa kí n tọ́ka yín sí òwò kan tó ń dí kún nínú àgbẹ̀dẹ àti tó ṣe pé ní ọba ṣe rówó báyìí àbọ̀ àbọ̀ rẹ̀ èrè ọjà rẹ̀ òun ni pé tó ń dí kún nínú àgbẹ̀dẹ àti ìyá ọlọ́run tí tani tí ro ni tí ń kìlọ̀ rẹ̀ fún wa ni ìwọ ti bọ́ ń bẹ̀ nù o ọmọtàjà bọ́ nù yà o àti nǹkan kan lèyìn ó ṣe ọ̀nà kan lèyìn ó fi trade pẹ̀lú olúwa ọba wa subhanahu wa ta'ala tá a pé kí ni profit kí lèrè tẹ̀yìn jẹ́ ń bi ń tẹ́ ẹ̀ ná yìí ń bi ń tẹ́ ẹ̀ ta yìí ń bi ń tẹ́ ẹ̀ ra yìí òǹjì kún ìnà àzáàbín àlè òun ní garanti pé ọ̀la kúrò níbi ìyá ọlọ́run tí ta ni èrò tí wàá ní ìró òwòye o èló lèèyàn kó lé o ìbò lèèyàn ti ná o olùwà ní kò jìnnà o nínú yàrá rẹ nínú níbi iṣẹ́ rẹ nínú ládùúgbò rẹ nínú ìlú rẹ kò síbi ò ti lè ná ọjà yìí o kò síbi tó o ti lè bá ọlọ́run ṣe é òwò yìí o torí nǹkan náà náà ni pé kí ni tu'minuna billahi wa rasuli jẹ́ kí imáàni rẹ̀ ní ọlọ́wọ́ àtànábì orin lẹ̀ kọ́mọ́sí kankan tí ó ṣe kiri àkọ́kọ́ ní òwò tí lani níbi ọlọ́run ẹlẹ́ta ìlérò òun ni kí imáàni èèyàn ó dúró billahi wa rasuli má dáwọ́ tó ọlọ́run o jìnnà síbi wọn bá ti máa kóró ìròyìn bọ tẹsán rẹ ó fi máa dàrú mọ lọ́kàn pé àkúmọ pé ìtànṣe yìí náà nǹkan dáàyàn lójú lẹ́sìn o gbogbo ní wọn bá máa fi da ìṣòro la fi ń kìlọ̀ fáwọn èèyàn ẹ máa máa ń tẹ́ wò lórí nẹ́ẹ̀tì o ẹ máa wo ní tí ẹ máa kílíkì lórí Facebook o kọ́dà kéèyàn ọmọ ìjọ máa jókòó gbọ́n wá sí ọmọ ìpè yìí tí yọọ máa kóró ìró yìí tí máa ní èèyàn ó fi máa wà bí ìgbà tí wọ́n ń ṣéèkì ẹ̀ lọ tún lọ òsì. tu'minuna billahi wa rasulihi lọ́ni ìmánì yín ìgbàgbọ́ yín sọ́lọ̀ àti sẹ́ni ọ̀ràn sí yín tí ń sàlẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam. òun là kọ́kọ́ òwò tí olúwa ní bá bá ṣe yìí èrè rẹ̀ ni pé yọ là wá kò ní ìyá ọlọ́run. watujahiduna fi sabilillah bi amwalikum wa anfusikum watujahiduna fi sabilillah. ẹ máa wá ṣe jihadu ẹ máa gbìyànjú sójú ọ̀nà tọ́lọ́run pẹ̀lú gbogbo ń tọ́ bá nídìí gẹ́gẹ́ bá a ti ṣàlàyé àmọ́ ẹ̀rí rówó tọ́lọ́run júwe fún wa yìí olúwa ni ó ṣe jihadu lójú ọ̀nà tọ́lọ́run fi sabilillah ẹ̀dàkọ̀ ẹ̀já ọ̀dà láyìn rẹ̀ o fi sabilillah lójú ọ̀nà tani lójú ọ̀nà tọ̀lọ̀ ìyẹn ni pé gbogbo jihadu tí ẹ bá sojú ọ̀nà tọ̀lọ̀ èyí tọ́lọ̀ ní ọ̀la yẹn kó mi ìyá ọlọ́run kéye o kíni kó bá jihadu tí èèyàn ó ṣe jihadu tí ọ̀wá ní jẹ́ tọ̀lọ̀ ní káníyàn ọmọ dáa káníyàn ọmọ jẹ́ nítorí kíni torí tọ̀lọ̀ ní ẹ̀bá tí ń ṣe irú jihadu tọ́lọ̀ ní àṣẹ yìí ṣe ń torí nǹkan míì torí wọn mọ̀ pa wà la ṣe é torí kí wọ́n yìn wá torí wọn mọ̀ pa lè ṣe é èyí wọn ti kú òní fi ṣẹ̀lẹ̀ rẹ̀ la. jihadu tí ó pé àwọn àwọn ẹni ọlọ́run bí wọ́n bá ṣe tán bí wọ́n bá tún kí wọn wọ́n sì máa sọ fún gbà ẹ̀ mọ̀ ní àtẹ́kẹ́ nìkan mọ̀ eléyìí ò ní fi ṣẹ̀bí rí ọ̀la bí amuwaali bí amuwaali kún wa àǹfóṣe kún bẹ́ẹ̀ bá wa ṣe jihadu yìí o èyí tí ọ̀nà tí ọ̀nà yín lówó ń bẹ mẹ́ o ọba ìpowó rẹ ní ìsìláàmù nídìí dákúngbé kalẹ̀ o èyí wọn ò fi ọtán o anabi sọlọlọ sọlọm ní owó sójú ọ̀nà tọlọ́hún èé dínkù ifá lùbáríkà sí ni o wa àǹfóṣe kún kọ́dà jihadu tó bá ní ìdí ẹ̀mí iná ẹ̀mọ́sá o àti kàńjọ ní ìpè nù ya ńláńlá ìṣẹ̀ tí máa pa ní irun méje jẹ̀mọ́ tẹ̀rántí òun ni kéèyàn sá kó ojú ogun ìyá àti fẹ́ràn ìsìláàmù lọ́wọ́ ìmọ̀ owó rẹ ni ìmọ̀ ẹ̀mí rẹ ni ìmọ̀ ipò rẹ ni olùwà ni ẹ̀fìn ràn ọlọ́run lọ́wọ́ ẹ̀fìn ràn ẹ̀sìn rẹ̀ lọ́wọ́ ẹ̀fìn ṣe jihadu sójú ọ̀nà tòun ọlọ́run zalikum khayrun lakum bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ nítorí lóore jù fún yín o in kuntum ta'lamun ẹ̀rí ìjọba àtẹ́bí ádámù òtí màdánù ìwà ní zalikum khayrun lakum kẹ́ ẹ fowó kẹ́ ẹ fẹ̀mí kẹ́ ẹ fara kẹ́ ẹ fipò kẹ́ ẹ fi gbogbo ntọ́lọ́ ṣe fún yín kẹ́ ẹ fi dìfẹ́ǹdì òfin ẹ̀sìn ọlọ́run èyí ń lọ lóore fún yín ju kẹ ẹ sá lọ o àmọ́ ń kó ń tó ń tà ìkọba ìtẹ ìmọ̀ ni àṣà ìmọ̀ lèyìn èyíká fún tọ́lọ́ àṣà ìmọ̀ lèyìn òfin ní náà tó yẹ ọ́ ná sójú ọ̀nà tọ́lọ́ nígbà tí Islam bá ní èdè rẹ̀ ẹ̀dákọ̀ ìtají ńláńlá lélẹ́yìí o gbogbo ọ̀nà bíi tí yàrá ti ń jẹ Islam tí yàrá ń jẹ mùsùlùmí ta ní èdè ká dìde pé àá ẹ ṣe wá pa òfin ọlọ́run ẹ ṣe wá pa ìsìn ọlọ́run rẹ ẹ ṣe wá pé kí ìsìláàmù ọmọ ráyè yàn yín ìtọ́ba ní ọba ní ọba ní ọba ní ìdí owó bí àmúwálìkún ìtọ́ba ní ìdí ẹ̀mí bí àǹfóṣèkún olúwa ní kẹ ẹ náírú bẹ́ẹ̀ kẹ ẹ ṣe bẹ́ẹ̀ káyọ̀rọ̀ ìlàkùn ìyẹn ló lóore fún yín o nǹkan tó ń tàn àdàmọ́ ọba ti pé ẹ̀mà bẹ́ẹ̀ lọ́mọ́sá kàwákúnná àwọn tí ó mọ̀ tí ó mọ̀ ntọ́lọ̀ ń fẹ́ tí ó sì wá ní ọkàn àti ṣe ọlọ́run ti gbà lẹ́sìn fún wa. وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين وإياكم